الحمد لله ذم الجاهلية وقال في محكم تنزيله أما حكم الجاهلية رجول ومن أحسن من الله حكما لقوم يؤمنون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فاتقوا الله عباد الله وراقبوه في سركم وجهركم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون eléyìí ni àwọn apákan nínú àwọn ọ̀rọ̀ àìmọ̀kànmọ̀kàn ìsìn náà èyí tó ti pé wáyé ṣáájú nígbà tẹ́bí dìde lọ́kọ̀ọ́kọ́ àlejò àyọ̀sẹ́lẹ́m tó ti bá tẹ́bí lọ́kọ̀ọ́kọ́ àyọ̀sẹ́lẹ́m ọ̀yà pa àwọn ẹni tí wọ́n ti àìmọ̀kànmọ̀kàn yìí nínú àwọn ẹni tí wọ́n yà lè fi àwọn ọba kàtàbíà àti àwọn ohun tó ṣe kàn àwọn ọba ìmọ̀kẹ́mọ̀kẹ́ tá a lè pè ní sínà tó ti ṣẹlẹ̀ ṣáájú ṣáájú káàkiri tó ti sọ̀tọ̀ lọ́ọ̀bù àlejò àyẹ̀wò tẹ́lẹ̀ mímọ̀ àwọn ọ̀rọ̀ yìí òsínà tó ti sọ fẹ́ jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ yìí ó sì sọ̀rọ̀ àbò èyí tó fi ń pàtàkì jù nínú ẹ̀ séwu rẹ̀ lẹ̀ lágbára jù òun ni àyè nígbàgbọ́ tẹ̀mítẹ̀mí bímọ jẹ́ àdìsí Rasulullah sallallahu alaihi wa sallam tí òun tí òjijì ọlọ́run bá mú wa. lẹ́yìn àyè nígbàgbọ́ tọkàntọkàn pẹ̀lú dáńdẹ́bí mú wáyé sallallahu alaihi wa sallam tó bá mú wa já sí nǹkan tí wáyé tó sì nà ṣáájú ṣáájú káàkiri tó dé sallallahu alaihi wa sallam sí ẹ̀ bá tó rí sí wọn lọ́dà sábọ̀ ní kọ̀ọ̀tàrà ajá sí pé àdánù òmò yẹn ti pé pérépéré nìyẹn wọn ni yẹn fi lọ níbi ní kọ̀ọ̀tàrà. irú ẹ̀ lọ́nà ọba subhanahu wa ta'ala ń sàlàyé rẹ̀ ní sọ́ọ̀tù ẹ̀ńkàwọ́ọ̀lù áyà fìdílé ní àádọ́ta ọlọ́run ni wọ́n lẹ́bí náà ámọ́nù bíbá ọ̀pẹ wọ́n kẹ́kọ̀ọ́ bílẹ̀ wúlẹ̀ nígbà wọn kọ̀tù. àwọn ẹni tí wọ́n ti gbàgbọ́ sí bàjẹ́ tí wọ́n wá ka ìdí gbàgbọ́ sọ́lọ̀ àwọn yẹn lẹ́ni tó padà lọ. ìgbà dandan ẹ̀yin ó ti ọlọ́run ọba nínú àwọn ìsìn náà àyè mọ́kànmọ́kàn tí wáyé sáájú Islam òun náà ní kọjá pípé a tún máa ń pe àwọn ẹni rè nígbà tá a ń pe ọlọ́wọ́n ọba tó há ní. ìyẹn lọ́wọ́ ọba níbi ọlọ́sọ́ka pípé amúrú ni ọlọ́wọ́n múra àwọn ẹnìkan wá ìdẹ̀tẹ̀ ráwọn ẹni dárí wọ́n yà àdúgbò níbi dúró ní ńlá máa la ẹ̀dùn gbogbo wọn la fún àkàlù. wọ́n á máa ṣe wọn lọ́yà tọ̀sọ́lọ̀ ní ohun tó ṣe yí pé kò ní ilé ní wọn lára kò wọ́n yẹ kó lóòlù tí wọ́n bá tó wáyé pé ṣe dẹ́rù sí wọn ó ní bẹ́ẹ̀ ni ààbùnà ti tún fa ààbùnà ìṣàlọ́ àwọn yìí ni wọ́n á fi pẹ̀ wá lọ́dọ̀ ọlọ́run ẹnu ni wọn lọ́dọ̀ ọlọ́run lábẹ́ fi wọ́n sàtẹ̀gùn ọlọ́run lórí àtẹ́sí fún wọn lérò yìí pé asùnẹ́sì ń lọ wọ́n ha bí máa la yá àìlàmù kí sálọ́wọ́ àti ọ̀rọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ fọ́lọ́ سبحانه وتعالى عما يشركون mímọ́ fún ọlọ́run gíga rẹ̀ ní ipa àwọn táwọn èèyàn fi ń kéjì rẹ̀ tó ń jọjọ. àlejò sọ́kọ́ lọ́wọ́ àlọ́sálá ó tó kú délé yọ ya pa délé ó ti ti ìkìláàsì ti ìkìláàsì pé dáàbà sí lọ́wọ́ ọlọ́run nìkan ní ká máa fi jọjọ. nínú àwọn ìmọ̀kẹ́mọ̀kẹ́ ìsinmi tọ́wọ́ ayé ká di islam òun náà ní ìpín yẹlẹyẹlẹ lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ nínú lànà ẹ̀sìn èyí tọ́lọ́ wọn bá sùpánù ọ̀sán látẹnu àtẹnu mi bá kúrú ni pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tọ́lọ́ ní kó lè fi ṣe sí máa lẹ́lẹ́ ìdí ń parí gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan ìjọba ọ̀kan tó wà lọ́dọ̀ rẹ̀ ni ó máa fi ayọ̀ tẹ̀lẹ̀ òjò ọlọ́wọ́n bá yapa sílẹ̀ ó àdéhùn máa wá ebi àdéhùn ẹ̀kún yọ lórí òdòdó ẹ̀sìn kan. bákan náà òun náà ní ìmọ̀ ayapa aláṣẹ ìmọ̀ ayapa aláṣẹ ti ń darí àlámọ̀rí àwọn èèyàn téèyàn máa sọ̀rọ̀ sí lẹ́nu. pàpà jùlọ ohun tó ti jẹ́ lánàá àwọn mùsùlùmí láti sọ sọ́lá mú wa òun ní kíkà máa sọ̀rọ̀ sí aláṣẹ lẹ́nu tọ́ba pàṣẹ dáadáa kásẹ̀lẹ̀ tọ́ba pàṣẹ lámúrú tàbá lè tẹ̀lé sí àfọ̀nìkò kẹlẹ́ kásẹ̀ ìfọ̀ mọ̀ká má tẹ̀lé níbi lámúrú kánẹ́bí sọ́lọ́lọ́ àtàlámí ìlọ́lọ́ ayọ́lọ́ ọlẹ́gùn sálẹ̀ àgbà ọlọ́run yọ ọdún tí òun mẹ́ta fún yín àkọ́kọ́ ní òun mẹ́ta òun ní kẹ́ẹ̀ máa sì ẹ gbọ́dọ̀ ní kẹ́ẹ̀ ní kejì rẹ̀ lórí ọdún ìkejì òun náà ní kẹ́ẹ̀ sì rọ̀mọ́ òkú ọlọ́run ọba kẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí parapọ̀ lórí òdodo bákan náà wà á tún náà fi kú mọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ràn kẹ́ẹ̀ fi ìtẹ̀lé fún àwọn ẹni tó fi wọn darí àdámọ rẹ yìí nínú àwọn àìkọ́fẹ́kọ́fẹ́ èyí dábẹ́rẹ́ sọ́mọ́ àtọ́lá ya parẹ́ òun náà ní asàkùnlé ìmá tẹ̀lé dídé ìtẹ̀lé ìdámọ́jú ọlọ́wọ́ ọba sùhánù ọ̀gá ara sọ báyìí nínú àlùkọ́hánù alákùnrin ayé afọ́tò sọ̀kọ̀ ayé akẹtàlélé ogun ọlọ́dún ọ̀gá ẹ̀ka mọ́ àwùjọ́sẹ́ni kọ̀míkà fi kọ́ríà bọ́ọ̀lù ti rí nìyẹn àdéhùn sáájú sáájú rẹ̀ àtẹ́bí nílùú kankan ìtúnadé yẹn fún olùkìlọ̀ tá a bá olùkìlọ̀ sí wọn èwo tí àwọn ẹni tí wọn jẹ aláyọkọrọ tí wọn gbádùn nínú ohun tí wọn máa sọ tí wọn jẹ ayé wọn máa ní ìfúnná wájájẹnà àmà àná àlà ọmọ àwa bá àwọn bàbá wa àbáwọn lórí àyẹ̀mọ̀kẹ́mọ̀kẹ́ yẹn kí àbáwọn lórí ìlànà kan fa ìfúnná àlà àṣàrì ní mọ́ tẹ́lẹ̀ òòlù orí pàwọn làwọn bá bẹ̀rẹ̀ o nínú àyẹ̀mọ̀kẹ́mọ̀kẹ́ èyí tá nẹbi sọlọ wà sọlá yapa rẹ òun náà ní kéèyàn gbẹsẹ pẹ̀lú ọkọ lẹ́yìn sọlọ wọn bá tó hánà fún wọn sàárà tó ti sọ fún ẹgbẹ́ wa yìí tó fẹ àkàrà lọ sí lọ yóò di ló ká sẹbi lè dá. tọ́kọ̀tà gbé mi lérò pọ̀ sí lọ́sọ̀ kọ́ máa lọ mo ti sìn ọlọ́dà kó lè ní ọ̀yọ́ lọ. ẹnì pa nẹbi sọlọ wà sọlá fi yé yé wa ìgbésẹ̀ ẹni islam wọ́n sáyà ń lọ kọ́ nígbà wọ́n tẹ̀ sì máa padà sí àjèjì náà ọ̀dúnrún bá nínú kọ́ ọ̀gá oríire kọ́ máa jẹ́ ti àwọn ẹ̀sùn ti ilé ẹ̀ta wóró ni wọ́n tí wọ́n ti dùn lórí òṣù tọ̀ nínú ẹ̀ mọ̀tọ́mọ̀tọ́ òun náà dáadé ti dáadé nínú mọ̀tàkọ́símì ìmàmú ẹ̀rí wá rí àwọn agbájú ti wá lọ pọ́n tí wọ́n máa mú yẹn ní òdodo ẹ̀sìn òun náà wà lóla nàdẹ́bí fi àlà ilẹ̀ awọ́lé irú èyí bẹ́ẹ̀ sọ yìí àgbọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa ni wọ́n ti lọ àyà ìwà tó fi àyà ní ní ogún. bákan náà káàtó mú wa pẹ̀lú yìí kí àwọn ọ̀lẹ́ àwọn tí wọ́n lágbára òun ni wọ́n ń ṣe olódò yìí. àyè bẹ́ẹ̀ káwọn àwọn ìyẹn rẹ̀ rẹ̀ lẹ̀ tí wọ́n ń tẹ̀lé dáadáa yìí wọn wá tẹ̀lé dáadáa wọ́n ti yẹlẹ ẹjọ́ ọ̀tọ́lọ́wọ́n bá nìkan lásọ ibi táwọn ọjọ́ nàbí ìlànà àdínà wọn nàbí ọlọ́wọ́n bá kí n sọ fún mi alókùnrin lẹ́ka wá sábà àjẹjì arúgbálóòrùn sáàdì gbàgbọ́ jẹ sọ́dẹ̀ ìjàdí báwọn yẹn ràdẹ̀ rálẹ̀ náà ni wọ́n ń tẹ̀lé wọn. bákan náà lóye èyí náà débi tó ń ẹ̀sán lásán yapa síkà nílé òun náà ní máa ta ọkọ́ mi fọ́sà kọ́sílẹ̀ ọ̀rẹ́dàná wà ní ọ̀gá. àwọn ẹni tí wọ́n jẹ́ olùmọ̀ wọ́n tún jẹ́ nínú sí lọ́wọ́ kéèyàn máa wá sí àwọn kan sí wọn kọ́ máa tẹ̀lé wọn ibi wo ti ń ṣe àbọ̀ lẹ́ni ti ń tẹ̀lé lágbájá ni kò ní tẹ̀sí lẹ́ni yẹn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìmúrò wa nínú nípa àwọn ẹni tí wọ́n jẹ́ fún òkè náà àwọn olùmọ̀ àbáwọn ẹni tí ń ṣèjọ sí yẹn nígbà tó káwùlà àyà kẹrìnlẹ́ ní ọgbọ̀n ọlọ́wọ́ ti yà ayuha alladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo kí n tẹ́kẹ̀ sí ọlọ́mìnà àwọn afáàfẹ́ ọtí àti àwọn ẹnìkọ́ni tó ń ṣèjọ́sìn láyà kúló ní àwọn alẹ́sẹ̀ ìgbà ọ̀hìn. wọ́n máa ń jẹ dúkìá àwọn èèyàn lọ́dọ̀ ìbàjẹ́ wọ́n yẹ kúló ní àmì wọ́n sì máa ń dáwọ̀ yẹn padà kó lójọ́ ní ọlọ́run ọba nínú ẹ̀mọ́fẹ́ ọmọ náà òun náà ní kéèyàn máa wí gbólóhùn pé àní òye wa ni àbáwọn ẹni tí wọ́n ń sẹ́sì ọwọ́ àǹkẹ́ lórí púpọ̀ wọ́n yẹ kí wọ́n lè máa dáwọ́ àwọn kẹ́lẹ́ rẹpẹtẹ àbí kéèyàn máa ní kò yé ni àyẹ̀bẹ̀ kọ́ kéèyàn máa lọ mú àlùfẹ́yàtò sọ̀hí kéèyàn tà tako ẹ̀ àdúrétọ́ lálàáfíà kéèyàn tako. ọwọ́ ajá pé yọ máa lọ fi àdúrétọ́ ti bàjẹ́ wulẹ̀ yọ máa lọ kó wa nínú àdúrétọ́ ti fọ́n bàjẹ́ òun ni kéèyàn máa kó kéèyàn ní antum ilà bàjàrú ní ìṣúná. yẹn bí wa ni àmì yàtọ̀ yẹn ni yẹn bí wa ni wá sọ pé báyìí tó ti bá tẹ́lẹ̀ sọ́kọ́ bá sálá tó ń bá àwọn èèyàn lórí ẹ̀ ó sì yà pa wọn. òun náà ní alùpùpù fi ìrìnlẹ̀ náà wọ́n sọ ọ́ nìyí. ìta ti ju nípa àwọn olùmọ̀ ọ̀dà kálífì àwọn olùmọ̀ ọ̀dà káfẹ́rẹ́ ọlọ́ hànà kò pẹ̀lú kátẹ̀lé lọ́lọ́. ọ̀dà kálífì àtẹ̀lé sọ̀lọ́lọ́ àrùsọ́lá kátẹ̀lé lánàá rẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà èèyàn gbọ́dọ̀ fi àtẹjù bọ́ ọ́ bẹ́ẹ̀ náà làwọn ẹni rè ọ̀yẹ̀ ká nífẹ̀ẹ́ wọn ọlọ́wọ́ bá níyà àtìlẹ́ ìjà ẹ̀yìn onítìrà lóòótọ́ àwọn bàtà tábí àní ó dẹ̀ tún jẹ́ ẹ̀rí bá a ní ọmọ láwọn mùsùlùmí ìdìbò ọ̀wọ́ ẹ gbọ́dọ̀ nínú ẹ̀sìn yìí o àyà àfihàn lọ́jọ́ ẹni ọlọ́run ẹni ọlọ́run náà ẹni ẹ̀fẹ̀ ẹ má gbé e lọ síbi ipò mẹ́wàá sọ ọjọ́ náà ẹ̀rí bákan náà nígbà ìmọ̀gẹ́mọ̀gẹ́ èyí táwọn èèyàn wà fẹ́ sáfẹ́fẹ́ sálágbá ya pa wọn lórí ẹ̀ òun ni ká máa lọ ọ̀lọ́ ẹ̀rí kan àwọn ẹni tí wọ́n lẹ́sìn bí irú àwọn yó nígbà tẹ́lẹ̀ bí wọ́n bá ó lè lá àkúkú yóò fi ipa rẹ̀ irú ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọ̀daràn yẹn tó ń sọ sí nàbí ọlá ìsọ̀rọ̀ ìmọ̀ náà àdìsọ̀rọ̀ àdìsọ̀rọ̀ wà á lọ fi iṣẹ́ wà á lọ fi tì í ọlọ́run ni wọ́n mọ dákàrà Suleiman wọn là kí n ṣe fi iná dákàrò. àdébí Suleiman náà àdìsọ̀rọ̀ àdìsọ̀rọ̀ kò ta ẹni gbàgbọ́ kò ta ẹni múrin ó ẹni pé iṣẹ́ oògùn àti fúfúrú ni nàbí ọlá ìsọ̀rọ̀ ìmọ̀ kò bákan náà nínú ẹ̀mọ̀ tó wọ́n mọ̀ èyí tó ṣe báwọn yẹn wà lórí ẹ̀ sábà sọ̀tàlá ìyàpá wọn gbà tó dé òun ni pé ká gbà yí pé iná gẹ́gẹ́ oògùn yìí mí kára mọ́ ti sọ nìyí ọwọ́ àtò àkọ́lé àwọn ẹni rè ó dẹ̀ wà àwùjọ wa ń sùn ẹni tí wọ́n bá ń sí ipò àwọn alálàáfà ni wọ́n máa ń ṣe yóò jẹ́ tó ṣe kó ti di ògbólógùn nínú òògùn àwọn àgbòǹgbò ọ̀já tó ń wò di òun ni wọ́n sọ pé kò yẹ tọ́jú èkèké lọ́wọ́ á tọ́ba sí àṣírí ó ní àṣírí tó ti ní àṣírí wá ẹ̀rí káwá ní àjọṣe yìí pèsè ẹ̀rí òògùn yìí nínú sọ̀lì nìyẹn ẹ̀sìn láǹfààní lágbájá kí wò ní pé kí ni tó ní kí ẹni ó tó òfurufú omi kó sì má kò sí gbogbo ẹ̀rí gbogbo orú àwọn eléyìí nígbà ìmọ̀tàn ọ̀fẹ́ táwọn yẹn wà lórí ọ̀tá tó fẹ́lẹ́ tó yà pa wọn ni. bákan náà kátó máa lérò gbígbésẹ̀ rí ọ̀rẹ́ tọ́lọ́wọ́n bá bá ṣe fún yẹn wé ń fún yẹn lówó ni àbó ń fún yẹn lọ́mọ ìyẹn kẹ́kẹ́ ti tọ́ka tó ní ọlọ́wọ́n bá tó fi yẹn. ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nígbà tó fáwọn ìkẹ́wọ́n àbọ̀bẹ̀ ìgbé àpọ̀ dúkìá wa àwòlẹ́ àdàkà ti wọ́n mọ̀ náà bí mo á sáré. nígbà tá a ti kọ̀ọ̀kẹ́ láwọn kẹwọ̀n yìí àdìsíyà ẹni pé báwọn èèyàn mi ṣe máa ń sọ ní ẹgbẹ́ àtọ́nà wọn bá wá ń sàtẹ̀ ní bóòlù owó ni ó ti máa kọ̀ ọjọ́ náà pa ọtọ́ gbá kìsì bóòlù ọmọ ni ó ti máa kọ̀ eléyìí nínú ẹ̀kọ́ kọ̀ọ̀kẹ́ táwọn èèyàn wà lórí ẹ̀ ọdún ní pàtẹ́kì ní sọlọ́sọ àlùsálàmì bákan náà á kó dodo sí nítorí fáwọn ọ̀lẹ́ ni wọ́n ń gba dodo àti ká pa òdodo sí ká pa òdodo jẹ́ ìlànà ẹ̀sìn sí káwọn ìgbà bá bá jẹ́ dáadáa ni ó yẹ káwọn kí ó ti ṣáájú lọ bẹ ṣé ilé wa kọ́kọ́ bí àfáàní ẹni pé sẹ́ẹ̀ lọ́kọ́ jù láwùjọ wa ní tọ́ba yìí pé dáadáa ló yẹ káwọn lágbájá ó ti máa sọ sọ́ọ̀lù tó kéwu ju lágbájá lọ ní sọ́ọ̀lù ọkọ̀ ju tàmẹ́nu lọ ní ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nítorí ẹ̀kọ́ ayé kọsọ̀lá ọlọ́wọ́ ní ìlà òkè àti ẹ̀yọ̀rọ̀ máa sábà kú lẹ́yìn báwo yẹ̀yẹ́ ti máa ayélujára ni òní gbáwájú rẹ lọ́bẹ̀ ayẹ̀fọ́ òní gbáwájú wa níbẹ̀ àyẹ̀jẹ́ dáadáa bẹ́ẹ̀ ni òjẹ́ káwọn òbí bákan náà nínú ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ eléyìí tó ṣe yí fún àdébí sọlọ́lá ẹ̀sẹ̀lẹ̀ ọba àwọn èèyàn lórí ẹ̀ ó sì yá pa wọn tó ti ẹ̀ka wọn àbùsùnmí náà ẹ̀ka kọ́ sí àtẹ́bí lórí ẹ̀ òun náà ní ike kásá ẹni gbàgbọ́ ṣé o lọ́ jẹ́ òtítọ́ kí ló fà á káfíńsà ẹni gbàgbọ́ sí nítorí pé kọ̀ wá lọ́dọ̀ àwọn ẹni méyẹ̀ nífẹ̀ẹ́ àwọn ẹni yẹn ọ̀sá mi ni wọn báwo ni wọn wá sọ lódò ẹ̀rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó múra àwọn tó máa ń ṣe mẹ́wàá ọlọ́run wọn kọ́ lẹ́tì yẹ olú laysat an-nasara ala shay wa qalat an-nasara laysat al-yahudu ala shay àwọn ojú àwọn máa sọ yìí pé àwọn gírí ó wọn sí lórí nǹkan kan wọn sí lórí ìlànà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà bá sọ pé àwọn ojú kù ò sí lórí ìlànà ìfẹ́kọ́ tọ́ obìnrin bí àwọn adájọ́ kùkùrù ní ọ̀gbọ́dọ̀ ju àwọn ẹni yìí àìmọ̀kẹ́mọ̀kẹ́ ní ti àyèlí ìyá ni kákọ́ ibẹ̀ ni ti gbá tiẹ̀ olódò lè sọdọ̀ ẹ̀ wá sọ́dọ̀ mi ẹ wà níbi sọ́dọ̀ lọ àlùfẹ́lá nínú àwọn ẹni náà níbi ọ̀hún gbá tiẹ̀ tí ó sì fẹ́ káwọn mùsùlùmí gbà sí wọn àwọn ìyàwó ní pẹ́pẹ́ wọ́n wá lọ bá àwọn mùsùlùmí jọ́ ẹ̀rí ìjọ ọlọ́run wa ń béèrè pé à ń fẹ́ mọ́ bóun fẹ́ ṣé báwọn ọjọ́ rẹ̀ máa ń sọ pé kọ́lọ́run bá fẹ́ àti jẹ́rẹ̀ àlẹ́bí náà bá fẹ́ àlẹ́bí sọ́lọ́lá àkàlàńdẹ́ gbọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọn tòwó gbà yìí nífẹ̀ẹ́ wọn tó rán lẹ́sìn olóṣèlú àlẹ́bí gbòòrè wọn ṣùgbọ́n gbà fún lóṣooṣù ìjọ ọlọ́run ọba ti gbà fẹ́ lórí orí bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí lágò ní lọ ẹ kò gbọ́dọ̀ wí jáde mọ́ ife tọ́lọ́run bá fẹ́ àti sàtẹ́mì bá òun ni pé tọ́lọ́run ní ìfẹ́ bá fẹ́ òun lẹ́ẹ̀ máa sọ ìgbà dandan nínú ayé mọ̀kẹ́mọ̀kẹ́ èyí tó ti fáwọn yẹn wà lórí ẹ̀ tó ti ti pèsè lẹ́ni sáńdẹ́bí tọ́lọ́lọ́ àtàlá ya pa wọn òun náà ní kí ẹ sọ fún òun ní ìgbà òtítọ́ àyàfi tó bá wá lọ́dọ̀dọ̀ àwọn ọjọ́ àwọn ẹlòmí ń ṣe ìjọ ńlẹgbẹ́ ọwọ́ aláàárín àwọn ọjọ́ kan ó lè jẹ́ ìjọ tí wọ́n pàṣẹ mọ́ rẹ̀ sí ni báwa ní báyìí làwọn á máa ń ṣe lọ́dọ̀ sí wa o ẹ ò fáwọn bí bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ ṣàdúrà báyìí ọ̀bọ̀ ẹ dìde kẹjẹ ká ṣàdúrà à láì sí bí sọ́ọ́nù dìde bò àwọn ẹbí kí n bá tún ṣe fáwọn ọjọ́ tí wọ́n tó wọ́n máa ń ní ká dìde kó tó ní bá ṣàdúrà lẹ́ni onígbà ọ̀sẹ̀rí tẹ sọ ẹ̀rí àìmọ̀kẹ́mọ̀kẹ́ ni àìmọ̀kẹ́mọ̀kẹ́ táwọn sọ̀tàlámbáwò yẹn lórí ẹ̀ tó dẹ̀ sì yá pa wọn tó sì kẹ́kọ̀ọ́ àlẹ́ ọlọ́run bá sùhánù ọ̀dà aláǹsọ̀mọ́ ilé ọ̀nkọ́ọ̀lù lókùnmínú bí máa fún sílá lẹ́yìn rẹ̀ wọ́n ní táwọn ènìyàn máa sọ ní ẹ̀. ìgbẹ́ àwọn òsì gbàgbọ́ sí wọn tí wọ́n ń sọ̀ kalẹ̀ fún wa ni. ìgbàdàlà nínú ìmọ̀tọ́mọ̀fẹ́ òun náà ní ìmọ̀ àti lọ́wọ́ ọba mìtàrí mìtàlẹ̀ ìwọ̀n tó já láì ní ẹ̀wà ẹlòmíì lè ọlọ́nfààní kó lo nǹkan tọ́da kó yá sọ ni àbí kó jẹ nǹkan tọ́da àbí kó gbé mi tọ́da ó lè ṣéèjì gbogbo àwọn nǹkan yìí sí nǹkan mí ǹjẹ́ kí ló dé àwọn tó ń fẹ́ fi súnmọ́ lọ́wọ́ ọba ni òun fi ń ti lọ́wọ́ ni irú eléyìí àìmọ̀kànmọ̀kàn ni ìsinmi ni bákan náà ni ìhádùn ti sí báyìí ìròyìn ọlọ́wọ́ ọba sùn tí wọ́n búrò yọ ọlọ́wọ́ bá wa ilé ìròyìn pàápàá báyìí ní ìfẹ́ fọlọ́wọ́ kátó fi lò tẹ́ bá ti fi rinlẹ̀ fọlọ́wọ́ ọba ẹ̀ ń fọlọ́wọ́ jẹ dání yẹn bóyá abẹ fọlọ́wọ́ lọ́wọ́ ni àbọ̀lọ́wọ́ níwájú ni ẹ bá wí bí ẹ̀kọ́ tẹ́ bá dùn sọ bẹ́ẹ̀ fọlọ́wọ́ àwọn orúkọ ọlọ́wọ́ ọba káfíńrin lẹ̀ fún àìwá káfíńrin lẹ̀ yẹn inú ìmọ̀kẹ́mọ̀kẹ́ ni bákan náà ká àti ká ṣe láburú ká máa wá lọ sí mọ́kádàrà bẹ́ẹ̀ ló bí bá jalè fẹ́rẹ́sì ọgbọ àkọọ́lẹ̀ wò ni àkọọ́lẹ̀ rẹ ẹ àkọọ́lẹ̀ rẹ bẹ́ẹ̀ lọ́sọ pé bí wọ́n bá tún tòun yẹn apárí òní pé mọ́ ẹ̀rí àyè bẹ́ẹ̀ kọ́ ká takò òfin ẹ̀sìn ká máa lọ sí rẹ̀ mọ́kádàrà pé àyẹ̀mọ́ lọ́fà àyẹ̀mọ́ lọ́fà òun ló jẹ́ kó takò òfin ẹ̀sìn yìí nínú ẹ̀ mọ̀kànmọ̀kàn èyí dájú tó sẹ́lá tó bá àwọn èèyàn lórí ẹ̀sùn ti yapa wọn lókè táwọn mùsùlùmí káwọn náà yapa wọn òun ni mùsùlùmí tó dà ìmọ̀ àbúgbà ìgbà yẹ ọ̀dà ọlọ́run ló wù nígbà òtúmọ̀ ọ̀pá máa fẹ́ orúkọ fẹ́ orúkọ ọlọ́run ní nàìjíríà ọlọ́run ló wù nígbà òun gẹ́gẹ́ nígbà ẹ má búgbà mọ́ ẹ̀rì mọ́wá nù hàdí ìfitọ́lá láàfin àgbàdo sọ̀tọ́lá lọ ilé ọmọdé dáadáa máa ń tó sùn dábàá yẹtùkù dáhà ìfúgbà wàá lẹ dáhà èmi kẹkẹ nìgbà èmi ni mo yí ọ̀gá tó òsì kẹkẹ tó bá jẹ tó bàjẹ́ wa táwa fẹ́ lọ àkúlẹ̀ kọ́ ní hàdà ìfúnlá àti wọlé ولكم ولسائر المسلمين وشر الأدب وظاهرها استكبروا وأتوبوا إليه إنه هو الغفور الرحيم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 ومن تبع هداه إلى يوم يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن عباد الله أيها الله nínú àwọn ìmọ̀kẹ́mọ̀kẹ́ èyí tó ti fàṣẹ fi sọ́dọ̀ lọ́wọ́ ẹ̀sọ́lá tó bá tọ́tọ́ táwọn mùsùlùmí náà yà pa àwọn ẹni yẹn òun náà ní ìbá fi ìdẹ ọlọ́wọ́ ọba lọ sí ní ẹlòmíì ọlọ́wọ́ rọ́ọ̀yù ká máa sọ pé ráwọ̀ báyìí lọ́rọ̀ ẹ̀rí àbí dáadáa tọ́lọ́wọ́ ọba àlejò aláṣẹ àwọn aláṣọ pé síta ilé léyìí ti wá kìí sọ̀dọ̀ ọlọ́run ká pè é bẹ́ẹ̀ irúfẹ́ ilé ọlọ́wọ́ ọba sùhánù ọ̀tá aláǹsàlà ètò wa nígbà náà àyà kẹtàlélẹ́ ọlọ́run yà tó mọ yóò ti ṣe òru náà wọ́n mọ̀ dẹ̀rọ ọlọ́run ọba wọ́n ti ń sá lágbo ẹ̀ ó dá àwọn ẹlòmíì tí wọ́n bá bímọ wọ́n lè fi ṣe ọ̀tún ibi ọ̀tún fún owó ni. inú ẹ̀ kọ́kẹ́mọ́gẹ́ yìí èyí tó ti bá kò sálábà yẹn lórí ẹ̀ tó ti kó ti yàgbà àwọn ọ̀gá ẹ̀ka mùsùlùmí náà kọ́ ti àtẹ́bí lórí ẹ̀ òun ni àtàkùn lè mọ̀ta. ìmọ̀ ìjà ẹlẹ́yàmẹ̀yà nípa ìlànà tẹ́lómi ọba sọ̀rọ̀ ní ọba sọmọdé àbí mọ́ọ̀lì kí làwọn ìhánẹ́fì tiwa ìhánbá ní tiwa ọmọ agbọ́n ti Abu Hanifa ní tiwa àbí ti Shafi'i ní tiwa. tó ìfi gbogbo àwọn àdìpọ̀ yẹn yẹlẹ ni wọ́n dẹ́kun ìgbé wọn tọ́ bí ti yapa tí wọn náà tẹ́ fi mú wa tẹ́ ẹ bá bá lò lànà àwọn ẹ̀fá sì sì lànà nẹ́bì nílẹ̀ lò. iná ẹ̀ mọ̀kẹ́mọ̀kẹ́ òun lọ́wọ́ bá lè jọ lákòrò wá nípa rẹ̀ ìní ọ̀rọ̀ ọlọ́run ti sọ́tọ̀ ẹni mọ́rán ayé àtẹ̀tàléláàdọ́rin wọ́n ní wọ́n táwọn ẹni tí wọ́n lọ mọ́tí àfihàn máa sọ ni pé ẹ gbọ́dọ̀ ti gbàgbọ́ ọ ẹ gbọ́dọ̀ ti wọ́ọ́lẹ̀ ọ àyàfi fún ẹni yóò ti bá ń tẹ̀lé sí i. àtàwọn mọ́tí àfihàn náà ti tẹ̀sí ni ẹ nígbà tó wá rí pé tí mọ́tí àfihàn mú wa ọyà máa fi wọn lọ́wọ́ àtọ́ lànà níbi sọ́lọ́ lọ́ọ̀ àní nǹkan bá wà lọ́dọ̀ wa náà ní sòdodo nínú àwọn ìmọ̀kẹ́mọ̀kẹ́ yìí òun náà ni ká máa pàṣẹmọ́ra yín pé a àlọ́lọ́dùnfẹ́ ọlọ́run làwa ṣe àwa fẹ́rẹ̀ ọlọ́run ọba lẹ́yìn tó tẹ̀lé àtọ́lọ́run ọba pàṣẹ rẹ̀ kíkà tẹ̀lé yẹn lọ́lọ́run ọba àdìjọ ládẹ́ nǹkan tó sáfẹ́ àyà mìtìlẹ̀ ìyẹn àyà mìtìlẹ̀ tó jẹ́ àyà àdẹ́wò tọ́lọ́run fi ń tẹ̀lé nítorí alẹ́ kọ́rọ́ àyà ọ̀sọ̀ ọlọ́run ní kòlè ní nkóso tó ìfò lọ́wọ́ ọ̀tẹ̀mí òní. tọ́bajá ti bẹ̀rẹ̀ sísè ọlọ́run tó tọ́ èmi àtẹ́bí ni ẹ̀sẹ̀ ni ọlọ́run ti ká àtẹ́bí mi bẹ́ẹ̀. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run á ti fẹ́ yín á dẹ̀ kò ní ẹsẹ̀ yín. nínú àwọn ìmọ̀kẹ́mọ̀kẹ́ yìí òun ní kákó káàrí àwọn ẹgbẹ́rẹ́ ọlọ́run àbáwọn ẹni ire àbáwọn ọdí tí wọ́n ti tẹ́lẹ̀ fẹ́ pàtó ní mọ́sálásí àbí ká sọ níbi táwọn àlọ́ fẹ́ràn lọ́dọọdún ní mọ̀ fáwọn yẹn sábù káàkiri sí ìjẹ́ kí ni wọ́n wá lọ òkú ni wọ́n máa ń lọ ọba àti ká máa lọ sí àtùpá bẹ́ẹ̀ àti ká máa lọ pẹrẹ bẹ́ẹ̀ àyè bẹ́ẹ̀ fọ kọjá tí báwo fáwọn èèyàn pàtàkì fẹ́ fẹ́ àbá wa lọ wáyé òkú láwọn àyè tó ti tó wọn ti lórí wọn ni wọn sọ fún ọkàn náà wọn sọhábà àti ìmọ̀ọ́mọ̀ ìgbésà ìgbè sí ìta mọ̀tòrò mọ̀tàkùrẹ́ àwọn ti ta àmọ́lé àwọn kùrẹ́ kí ni àbáwá yìí máa sọ wọn ti záhàbà tìlímọ̀kẹ́rì mọ̀ ilẹ̀ tẹ̀kọ̀ọ́ gbogbo àkọlé ló ti lọ kò sí kẹ̀kẹ́ tí ń jákọlé tó para ìfàyọ̀ náà wà fún àjọ ẹni nígbà tó lọ́wọ́ bá jẹ́ oyè wáyé pé èèyàn èèyàn náà lè yọ máa jẹ́ alọ́ni ya ẹ̀yìnkànnà ìnà kàlàkìlẹ́kùn fi dákàrí wà fúrúta wọ́jàǹdẹ́kùn ṣòro ọkọ̀ bá ìlàlí sàárọ̀ ìnà àṣìrọ̀mọ̀kùn àìsànlọ́ọ̀ni àtúkọ̀rọ̀ ọlọ́ni ẹ̀yẹ ẹ̀yẹ àjà ayé táwọn ọmọ ìwé ìrìn nàìjíríà lélẹ̀ ara bíbá yìí lélẹ̀ mọ̀tọ́báàdì àti ìdílé irú èyí tó ń tẹ̀lé táwọn lárúbáwá ìdílé bá ìdílé àwo táwọn àfẹ́ wọn nídìílé oríṣiríṣi níta àárọ̀ kẹ́kẹ́ fi mọ́ra yín níta àṣìrọ́bọ̀ mọ̀ ìtàn lọ ní àtúntàn ẹni tó lápò lẹ́sù nínú orí lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó hánà òun lẹni tí ń bẹ̀rù ọlọ́wọ́ bá tó àwa máa lọ dún mẹ àbábọ̀ yín máa wá fúnfún pẹ̀lú ẹ̀ ilé iná ìmọ̀kẹ́mọ̀kẹ́ ni èyí tó ti bá àwọn yẹn wà lórí ẹ̀ ṣùgbọ́n nígbà tá nẹ́bí ni sọ̀tọ̀ lọ́ àrùsẹ́lá ọjà pa àwọn yẹn lórí ẹ̀ káwọn náà ti gbọ́dọ̀ kọ́ ta nẹ́bí lórí ẹ̀ iná ìmọ̀kẹ́mọ̀kẹ́ yìí òun ni ká máa fi fábílì ṣe fáàrí ká máa kú mọ́lẹ́bí mọ́lẹ́bí àti ká máa sọ ikú mi táwọn wáyé á máa lọ sọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ kẹ́mí yàtọ̀ sọ́lọ́wọ́ bá tù àrọ́mọdọ́ máa nẹ́bí ọlọ́run làwọn á sí i ọlọ́run ọba sùhánà ọ̀nà tílíkà ọmọdé kọ́lé kọ́lá láha mọ kásábà tó àárẹ̀ ikú mọ kásábà wọlé àtúntàlù ní àmà káàkiri àkẹyìn ìjọkẹ́ ní gbogbo àwọn ẹni rẹ tí wọ́n ti lọ yẹ. bóyá ń wò pé àwọn àwọn àbá ní bàbá yẹn àbí yẹn ńlá àbálá ẹ̀sìn kọ́dọ̀ yìí tó tó alága abáyá wà nẹ́bí ọlọ́run ìdílé rẹ̀ lèyẹn ti wá ìjọ sẹ́ni wọn tó ti báwọn yẹn ti lọ dáadáa tó ti wọn máa gba ládàá àti ohun sẹ́yìn náà bá ti wà lọ́rùn yìí o torí wọn ní bí léèrè nípa ohun táwọn ènìyàn ṣe nínú ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ kan èyí tó ti báwọn yẹn wà lórí ẹ̀ sáàmùsùn sálá ń yapa ohun táwọn òsùn kò ní sùmọ̀ rárá àìmọ̀kẹ́mọ̀kẹ́ ni tàgbọ́dọ̀ ya fámílì nínú àwọn àìmọ̀kẹ́mọ̀kẹ́ yìí òun náà ní kéèyàn nígbàgbọ́ tí ó gbò àti ẹ̀ṣẹ̀ ìtọ́ nínú àìmọ̀kẹ́mọ̀kẹ́ yẹn òun ní máa da ọkọ̀ mọ́ bàjẹ́ àti ká máa fi òtítọ́ pamọ́ tó sì já sí kó yé èèyàn nínú àìmọ̀kẹ́mọ̀kẹ́ yìí kọjá sí bá máa sọ sí ọlọ́run ọba sùhánà ìhun tí ò yé wa nínú àìmọ̀kẹ́mọ̀kẹ́ òun náà ní kọjá sí pé òun tọ́lọ́run ọba àlejò lásọ̀kalẹ̀ á nìkan lágbà ọ̀kẹ́ lágbà nígbà tẹ́lẹ̀ bí ọba kọ̀rọ̀ yọba ní mèsì mi lẹ́yìn alùsùnà alùkìlì wa ni wọ́n. à ń tàbí àhì sùnà èmi wọn náà lójú kọlọ lọ bọ ọbẹ kí jùmọ àyè alùsùnà ní ẹ. aka mi jì lẹ́dẹ̀ aka mi jì sọ wá nù sùnà mi ká kí múrò jùmọ àná. sókè ẹ wá sọ pé ẹ mo gbà yẹn ṣùgbọ́n gbà dé. ìyẹn lọ́nà ọ̀rọ̀ sùhánà wọ̀tá alágbèbá fásitì mi nù nàbí bá àdìsíkà ẹ máa gba apákẹ́gbọ́ ẹ wá sáì ní gbàgbọ́ sí apákẹ́ ọgbà jẹ̀dá ọgbà yìí yẹ fún àlùdá ẹni kàbí ìlẹ̀ èsì yóò fi àyà ti tóni à. kò sí ojú ọjọ́ tẹ̀fẹ́ ni tó bá fi bẹ́ẹ̀ tó yín àti lójú ti láyé wọ́yọ̀ mẹ̀sẹ̀yàmọ̀ tó bá ní jọ́ọ̀kì náà mẹ̀sẹ̀yàmọ̀ yóò lọ sí owó lẹ́yìn náà ẹ̀ṣẹ̀ ti là á àwọn adáwọ̀ ènìyàn padà lọ síbi ìyà tó gbogbo wọ́n mọ̀ lọ́ọ̀ ọlọ́wọ́ gbàgbéra nípa ọ̀sẹ̀ ìlú lérí ìyájú ẹ̀sẹ̀ tí wà lórí ẹ̀sọ́ lájẹ́ lábúrú. nínú ẹ̀mọ́ sọ́kọ̀ọ́gbẹ́ yìí òun ni ká fi sáàrin àwọn òṣìṣẹ́ ọlọ́run. a gbọ́dọ̀ fi sáàrin àwọn òṣìṣẹ́ ọlọ́run káyà ẹ̀fẹ̀ bẹ́yìn àdé ní ìrọ̀lọ́sọ̀rẹ́. ìjẹ́ kí ló dé torí wọn ní ká bá fi yàtọ̀ sí àárín àwọn òṣìṣẹ́ ọlọ́run ká bá fi yàtọ̀ sí wọn nípa ètò ìgbàgbọ́ pẹ̀lú gbogbo àwọn àtẹ́bí ọlọ́run yẹ́yẹ́ lápapọ̀ ṣùgbọ́n ètò ìgbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ sáàfù nítẹ̀lé ọ̀rìn kíni wí fàtẹ́bí wa sallallahu alaihi wa sallam ṣe Muhammad sallallahu alaihi wa nínú ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ kan èyí dábìtì sọ́lá ń bá òye lórí ẹ̀ tó sì yá pa wọn káwọn mùsùlùmí dáa lọ pé ọmọlẹ́yìn ànẹ́bí ni wá káwọn adé gbọ́dọ̀ kọ́ sí ànẹ́bí lórí ẹ̀. òun náà ní pé tẹ́lẹ̀ àwọn èèyàn máa jágbe mẹ́yẹ tí wọ́n bá ké mẹ́yẹ báyìí ohun tó bá pọ̀ jáde wọ́n á máa lérò dáadáa níbi ohun yẹn àbí kí wọ́n lérò láburú bí ohun yẹn tẹ́yẹ bá wọ́n jágbe mẹ́yẹ ẹ̀yẹ wá ké wọ́n lè ní ìgbé tó gé yìí ń sọ pé láburú ní nǹkan báyìí àbókè ìgbé tó gé yìí ń sọ pé dáadáa ní nǹkan báyìí àwọn kòkòrò aláya pa àwọn èèyàn lórí eléyìí bákan náà sábà bá kúrọ́ wípé ọjọ́ ayé kan máa ń mú láburú wá ìkan ní máa ń mú dáadáa wá ẹnì kan àwọn èèyàn láyé lónìí lónìí wọ́n máa láwọn àkókò nínú twenty hours yẹn wọ́n lè ní kẹ̀dẹ̀ yìí sí ọ̀kẹ́ eléyìí ti wà complex islam ọdún fẹlá yà bá àwọn èèyàn lórí àwọn adé gbọ́dọ̀ pọtù ìjọlọ nínú ẹdẹ ẹdẹ lè ti hàdà ìmọ adágbígbá káàdé ní sọlọlọ àtàlà sọ wípé kò ní sara wa kò dé nínú wa lẹ́yìn sàmìnà apẹrẹ kẹbí rọtún mi kaba yẹn lè lòlù lẹ́yìn sàmìnà yìí sara wa ẹni tí wọn dágbígbá àtẹni dágbígbá ẹni tó sọlù àtẹni tí òun gẹlẹ sóru ẹni tí wọn yẹlẹ wò fún àtẹni tí wọn lọ yẹlẹ wò fún ara rẹ kọlá ní kí sara wa o bákan náà ká máa gbé ìdájọ́ lọ sọ́dọ̀ àṣẹ ìtọ́n ìkẹjà lọ béèrè òun wo ni kíní kẹfọ àwọn kan máa dá kọ pé ẹjà lọ bí kíní kan léèrè kí ló ní ká sí ń pàṣẹ báyìí òun tó bá ní àṣẹ òun láti eléyìí ni apá kan díẹ̀ nínú àwọn kan tó jẹ àìmọkànmọkàn ìṣìnà èyí tó ti fi ń wáyé sanabi sọlọlá àtàlà ń bá àwọn èèyàn lórí ẹ tó ti yàgbà ọ tó ti tọ tó fi dandan fún àwọn adájọ mùsùlùmí tá a jẹ ọmọlẹ́yìn àtẹbí sọlọlọ àbàlẹ ọsẹlẹ káwọn àdé ẹ̀kọ́ sanabi lórí eléyìí àbẹ ọlọwọ bá tó ti àádà ọlọwọ وزينا بالحلم وأكرمنا بالتقوى وجنبنا بالعافية اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نسألك علما نافعا وأعوذ بك من علم لا ينفع اللهم إنا نعوذ بك أن نكون من الجاهلين اللهم خير هذا المجتمع من الجاهلية قطرنا ولاية وبلدا وحجا وبيتا يا رب العالمين يا أرحم الراحمين أبي الله سبحانه وتعالى أو جوعي قال لك ما قول ما يفكر mọ̀ fún onínú sinà orílẹ̀-èdè wa dákun balẹ̀ fọ́ọ́lọ́ kó o bá ìmọ̀kẹ́ mọ̀ náà kó o nínú ìyapa ìwọ̀n tá a lọ sọ́lá ń lọ́mú wa. bákan náà fèsì wa ìlú wa àdúgbò kálukú wa ilé wa ọlọ́dà balẹ̀ fọ́ọ́lọ́ kó o bá ìmọ̀kẹ́ mọ̀ náà kó o nínú ìyapa ìwọ̀n tá a lọ sọ́lá ń lọ́mú wa.